والصلاة والسلام على نبي الكريم عن عمر رضي الله عنه أيضا قال بينما نحن جلوس عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم إذ طلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرفه منا أحد حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه وقال يا محمد أخبرني عن الإسلام فقال رسول الله صلى الله عليه وسلم الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا قال صدقت بسم الله والصلاة والسلام على رسول الله وآله وصحبه ومن والاه جابي تام بالا انه حديث النبي صلى الله عليه وسلم طوال من 40 نووية امام النووي تقجو hadith ẹlẹ́ẹ̀kejì náà làwà tí mọ́rù ń sọ̀rọ̀ nípa wípé jìbìrì wa bá wọn alayhi salatu wassalam tí anabi sọ̀sọ́làm tó sì wà lórí ìjọpọ̀ ó ń ṣe ìbéèrè lọ́dọ̀ anabi sallallahu alayhi wasallam tó jẹ́ pé òun náà mọ̀ nípa rẹ̀ ṣùgbọ́n fẹ́ fi kọ́ àwọn mùsùlùmí lẹ́kọ̀ọ́ ni ọwọ́ abẹ́rẹ́ nípa islam ìwé kí ni jẹ́ islam òṣìṣẹ́ ọlọ́sọ̀lọ́lá àlùwọ̀sá fẹ́ pé jíjẹ́ islam náà ni à ń tẹ́ṣẹ́ dà la ilaha illallah kọ́ gba kókò sí ẹnìkan tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn àti ọlọ́run wa anna muhammadan rasulullah àti kó àníbò wa muhammad sallallahu alayhi wa sallam òjìṣẹ́ ọlọ́run ni a ti sọ̀rọ̀ pọ́ lórí tawhid lórí wípé tí islam wá látòkè délẹ̀ oná ni tawhid ètò quran torí ẹ̀sọ̀ kalẹ̀ oná ni tawhid jẹ̀lúbò láti mọ ọlọ́run lọ́kùn tuntun táàmù sìn sáàsì ní irun kankan ní ọmọ ọlọ́run eléyìí ni orígun àkọ́kọ́ ní orígun márùn-ún sí islam dólé lórí bá a ti wá sí ní nǹkan jẹ́ orígun fún ilé ọba ti ń bẹ̀ ilé yẹn ó dà wò ni tí àkọ́kọ́ yìí ọba ti ti ń bẹ̀ ìṣèlú be dà wò bẹ́ẹ̀ náà ni àwọn ìtí ń bọ̀ náà táwọn ilé ọba ti ti ń ni Islam ti yẹn ń ṣe so ní ní ẹlẹ́ẹ̀kejì tí òjijì tó ó náà ní pé ó sì gbọ́dọ̀ gbé dúró ànábì wa sallallahu alaihi wa sallam kò fẹ́ pé wọ́n tó lè sọ̀lá kọ́ ọmọ tí mo lásán ó ní wọ́n tó fi ìmọ̀ sọ̀lá kọ́ ọmọ gbé ìmọ̀ dúró nínú èdè lárúbáwá lẹ́bi tí àwọn onímọ̀ sọ ìkọ́mọ́tò sọ̀lá olórin lẹ̀ ó dógóńgó nítumọ̀ ju kéèyàn sọ wípé àsọ̀lá tó lọ àgbéyọ̀ àdáwò sọ̀lá kéèyàn pé máa gbéhùn dúró ìyẹn pé máa kí ní kìkì wo fún mi pé a ah, olùkírun lélẹ̀ lọ́dọ̀ ọlọ́run olùkírun lọ́mọ jẹ́ lọ́dọ̀ àwọn màláíkà olùkírun lọ́dọ̀ lọ́mọ jẹ́ lọ́dọ̀ àwọn èèyàn wọ́n mọ̀ pé olùkírun lélẹ̀ kejì pé ń ṣeré lásán torí ẹ̀ ní àwọn onímọ̀ ní ẹ̀kú sọ̀rọ̀ sọ́pọ̀ wọ́n sì fi ọ̀pọ̀lọpọ̀ tírà wọ́n sì fi ọ̀pọ̀lọpọ̀ àlàyé kódà bí ẹ̀ bá lọ sórí nẹ́ẹ̀sì lójú orí oríṣiríṣi lórí ẹ̀ nípa kayfiyatu salati nàbíyí sallallahu alaihi wasallam bóun ni ànábì sallallahu alaihi wasallam bóòlù ṣe ń kírun torí pé òjíṣẹ́ ọlọ́run sọlọ́lá àlùsọ́lá ọ̀sán náà rọ̀ ìpè sọ́ọ̀lù kàmáàrà ètùmú ni ó sọ̀lù yìí bẹ́ẹ̀ bá ṣe rí pé mò ń kírun bẹ́ẹ̀ ni kẹ́ ẹ ti máa kírun àfẹ́ni látọ̀dọ̀ anábì ọ̀sọ́lọ́lá àlùsọ́lá nígbà tá a bá ti rí anábì ọ̀sọ́lọ́lá àlùsọ́lá lójúmọ́ ó ku iṣẹ́ ń ṣe àkọọ́lẹ̀ ń pa súnà rẹ̀ àjẹpẹ́ sọ́ọ̀lù kàmáàrà ètùmú ni ó sọ̀lù yẹn ẹ máa kírun bẹ́ẹ̀ bá ti mọ̀ sí wípé mò ń kírun inú tá à ń kí à ń jogún ẹ̀ fúnra wa ni à ń jogún ẹ̀ ni látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam àwọn sàbẹ̀ rí bó ṣe ń kí bẹ́ẹ̀ náà ni àwọn tàbíìn tí wọn fojú ànábì ṣùgbọ́n ra àwọn sàbẹ̀ rẹ̀ àwọn náà rí báwọn sàbẹ̀ ṣe ń kí àwọn tí wọn fojú ànábì bá a ṣe wá ń gbà fúnra wa ni ẹbí tó fi dòní ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí irun mo ní wọ́n ní nítorí kí wọ́n ṣe òní pé kí wọ́n máa kí nǹkan máa fi jọ ànábì wọ sallallahu alaihi wasallam. gẹ́bí tí àwọn àfáà sọ nínú wọn ni ẹ̀ńtọ́kọ ẹ̀ Qurtubi iṣẹ́ òyìn sábà máa tà alọ́jà máa nọ̀dọ́mọ́tò Qurtubi ó ní inna salata amruha azimu وخص بها إن صلاة خطرها أمرها خطرها عظيم mo gbàgbé parí orí yẹn ó ní iná sọláàtà amúrùwà àbímù wà kó sọbíhà ìlúùmù mo gbà ó ti ó ti wà mọ fẹsẹ ó ní ọ̀rọ̀ ọ̀run ọ̀rọ̀ tó gbangba ni tó pàtàkì ni ìmọ̀ sí rọ̀pọ̀ mọ́ ó ní àwọn mọ̀sáìl ó láwọn ẹ̀kọ́ tó rọ̀pọ̀ mọ́ ẹlòmíì ṣe síra fẹ́ẹ́ pé gbangba gbangba ni kò sí nǹkan tó wà mẹ́jọ ọ̀sọ́ láti lọ tó sì tóbi ó tóbi gbogbo èyí mo gbé wájú lọ. tọ́yẹ kò kò sí nǹkan míì tó sì wà mẹ́jọ pé ọ̀rọ̀ ọ̀run lásán lọ àti ọ̀rọ̀ tọ́pọ̀rọ̀pọ̀ mọ́ so nígbà tí a bá fẹ́ kírun májẹ̀mú ẹni tó fẹ́ kírun ọ gbọ́dọ̀ ni àníyàn tá a ti dà ipá fẹ́ kírun tó ti wà kírun fẹ́ kírun yẹn a gbọ́dọ̀ rí i pé a wà lórí ìmọ́tótó fẹ́ ni tá a ṣe é ní ìbámu sí súnà ànábì wa sallallahu omi mọ́ tó ṣe yí pé kìí ti omi tí ti rò pọ̀ mọ́ tó ti yí padà àbí omi tó ṣe yí pé nǹkan tó da náà mọ́ ṣùgbọ́n tó dáa ń ti yí padà ó ti mú ntó yí padà lára rẹ̀ nínú kọjá pé ìtọ́wò rẹ̀ ni kọjá pé àwọ̀ rẹ̀ ni kọjá pé òórùn rẹ̀ ni. àbótí ẹ̀bá méjì jẹ́ ńbẹ́ àbí mẹ́tẹ̀ẹ̀ta ló ti ẹ̀bà jẹ́ tòbí kànga tó yẹ pé táǹkà epo tó ṣubú lè kó bá dà á lẹ̀ nígbà tí wọ́n mọ̀ jù báyìí nínú kànga mọ́sálásí ni ẹ ti bá epo rẹpẹtẹ wọ́n gbọ́n gbọ́n gbọ́n gbọ́n náà gbọ́n tán omi ibẹ̀ ò clear àwọn òkun epo yìí wọ́n yà lọ mọ ọwọ́ omi míì kí wọ́n mọ̀ ibi sàlùwàlà òótọ́ kẹrù sí ìṣẹ́gbin ṣùgbọ́n ó ti mú òórùn wá látara nǹkan yẹn taafi mọ̀ yìí pé ó ti ti àkóbá fomi yẹn bẹ́ẹ̀ náà ní gaari tó fẹ́ jẹ tó lè ti dídí ẹ̀dẹ́ da sí bí omi àlùwàlà ọba mú kọ́lọ̀ funfun wá irú yẹn ó ti wà kọ̀ndẹ́n kó o lè lò mọ́ fún àlùwàlà omi tí ń sàn sánmà ó ṣe é lò omi tá a pọ́n kànga ó ṣe é lò tọ́wá lókùú àti wá ti lè jẹ́ kékeré pé nǹkan tó wá nù ta lọ́wọ́ àbàjẹ́ ẹnu àwọn onímọ̀ sí kòbìlì ìdìmọ̀ lórí wípé tá a bá bu omi àlùwọ̀lá lẹ̀ tí èèfẹ̀ bá dà sí ó ṣe é dà sí ni o àbẹ̀yàn lọ́mọ ọmọ bu sí ọba omi jẹ́ rárá èèfẹ̀ àti omi wọ́n máa ń bára wọn rẹ́ ni wọ́n máa ń bára wọn rìn gbogbo gbà ni so ọbẹ̀ ó ṣe é sì dà sí ni o àbẹ̀yàn lọ́ dà sí ni o àbọ̀mọ̀ ọba omi jẹ rárá omi sálùwàrà ṣùgbọ́n àwọn nǹkan mi tọ́ba ti lè jẹ́ pé àwọn aláàrin lọ introduce ẹ̀ sí bí omi káti mọ̀ pé nǹkan yẹn tọ́ba ti lè kó bá omi níbi àwọn ìròyìn tí mo dákọ nípa òórùn rẹ̀ ni tàbí ìtọ́wò rẹ̀ ni tàbí àwọ̀ rẹ̀ ni omi ti wà kọ̀ǹdẹ́mù yẹn nígbà tá a bá rí omi tó dáa tó lálàáfíà tó ṣe ń sàlùwàlà kásàlùwàlà ní ìbámu tí bá nàbí wọ́sọ́ lọ́la ọ̀gbọ́n ṣe kásàlùwàlà. aya Quran ọmọ ẹ̀ ń san ojú fún wa ó sì mẹ́sàn apá fún wa bẹ́ẹ̀ náà sì ló sì mẹ́sàn orí ó sì mẹ́sàn ẹsẹ̀ àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn kò gbọdọ̀ mọ́ sí ibi àlùwàlá tá a bá fẹ́ ṣe a gbọ́dọ̀ ṣàkíyèsí ara lórí apá tá a mọ́ sìn pàtàkì jùlọ àwa tó yẹ pé à ń kẹ́kọ̀ọ́ lórí àwọn tíra màlìkíyà tó jẹ́ pé ìmí kò tún yé wa tó kọ́lọ́n kó sàmójúkò fún wa níta àkọ́ fi bẹ̀rẹ̀ àlùwàlá ni pé tá a sin ọwọ́ dé kókó ọwọ́ lẹ́yìn ìgbà náà á fọ ẹnu wa á sì imú wa á ojú wa fọ ojú wa á tó wa sin apá apá tá a fẹ́ sin yẹn a gbọ́dọ̀ sin pọ̀ mọ́ ọwọ́ wàá dá láti kókó ọwọ́ dé ìgbọ̀n lásán láwàá dá sìn lásọ pé a ti lo òfin òfin ni pé ilà wùdú wa ilẹ̀ ẹ̀fọ́ ọwọ́ yín èdè pé kẹ́kọ́ dá ọwọ́ pọ̀ kẹ́ wá tètè wá fọ ọmọ ọwọ́ dé kókó ògùn rárá o fẹ́ẹ́ jẹ́ kí fífọ ọwọ́ yẹn kó tó padà gbé yìí tẹ́ bá ti bu omi sọ́wọ́ tẹ́ bá ti kọ́ lọ sí ẹ̀yìn báyìí ẹ̀ tó fọ wá síbi ọwọ́ ń bì tó bá ti gbọ́dọ̀ ṣe àlùwalá nìyẹn lẹ́yìn ìgbà náà láà pa orí wa omi tá a bá fi pa orí a lè fẹ́ pa etí tó bá sì wù wá a lè mú omi ní ìkàtọ̀ pa etí èjèèjì ìṣọlá nsàlálà àlùfàlà ìmọ̀ ń pa orí rẹ̀ yóò sọ àtẹ́kùbọ̀ omi tó ṣẹ́kù yóò fi pa etí rẹ̀ ó sì sọ yìí pé etí ó wà lára orí lẹ́yìn ìgbà náà láàfọ ẹsẹ̀ wa àfọ̀dé kókósẹ̀ tó bá kọjá ìdí ẹ̀ ó fi ń dáa ni torí pé ń gbọ́ jẹ́ pé ààlà ni kókósẹ̀ jẹ́ kọ́kàn ò lè balẹ̀ yìí pé èèyàn ti mú ààlà yẹn pé náà ni pé kókó ẹ̀ ti díẹ̀ díẹ̀ sọ̀làwọn onímọ̀ sọ pé máa láàyè tí mo lè wá débi ìlà bíbi ìfọwọ́ wá débi. tó ṣe pé pe ọ̀ràn yẹn ni ọ̀ràn yẹn ò lè pé àti pẹ̀lú ẹ̀ ó di túláàsì kámò náà mọ́ náà nígbà tá a ní kókó ògùn á jẹ́ kọ́wọ́ yẹn fẹ́ sẹ́yìn díẹ̀ ó fi balẹ̀ yìí pé àti mú kókó ìgbọ̀n àti mú un ẹ ń tọwọ́ sọt kò sí pa torí pé ikú ìtì ọlọ́sọ̀lọ́lọ́ ó yọ̀ǹda fún wa láti ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú kọjá yìí tó ti dị lákàtẹ́lẹ̀ tó ti pé lẹ́yìn ìgbà náà lọ́wọ́ àwọn sọ́ọ̀tì yẹn àlùwàlá rẹ̀ wá já lọ́wọ́ afẹ́ sàlùwà láti nígbà òde di ẹsẹ̀ tó kìí ṣe dandan ní kọfẹ́ mọ́ bọ̀ tó ọlẹ́sọ̀ kọfọ́ pa orí rẹ̀ náà ni ó ti fọ́ pa ṣe fífọ́ wá kó bẹ́ẹ̀ náà ni ẹ̀tọ́ wa bá wọ kófù òun náà ni bàtà tó yẹ pé awọ ni wọ́n fi ké so awọ ni wọ́n fi ké wọ́n ó sì bo gbogbo ẹsẹ̀ ètò wọn pè kófù ènìyàn kọ̀ọ̀kan mọ̀ lọ́dọ̀ wa ń bí so àpò bàtà lásán o bàtà tó yẹ pé wọ́n ń pè ní àlọ́ kófù awọ ni wọ́n fi ké so ó bo gbogbo ẹsẹ̀ gẹ́gẹ́ bí sọ́ọ̀kì ni oná wà tó ń bí ètò òfin sọ pé òun ọmọ tu òun ọmọ ti wàhálà lórí ẹ̀ kọ́fọ́ pa òkè nígbà tó bá ti fọkàn balẹ̀ pé kò sí ẹ̀gbin ní ìsàlẹ̀ rẹ̀ so ó sì lọ kírun kí ó kírun fún ọlọ́run ẹni tó bá ṣe lágbára omi àbí bẹ́ẹ̀ kọ́ lágbára láti lo omi ṣùgbọ́n kò sómi omi àtòmọ́ sì bọ́ ọmọ lọ́wọ́ irú ẹni bẹ́ẹ̀ kó ṣe fẹ̀yàmù fẹ̀yàmù náà ni ilé ìpẹ́ tá a fi tòótọ́ ni wípé omi máa ń fọ nǹkan máa ni yèèpẹ̀ máa ń dọ̀tí nǹkan ṣùgbọ́n náà ọba tó dá wa látara méjèèjì alákọ̀ọ́kọ́ náà ni kọ́ dá láti bí yèèpẹ̀ tó sì dá wa látara omi ọba ti nígbà tá a bá ń lo omi ká máa rántí ìpìlẹ̀ wa nígbà tá a lo ká máa rántí ìpìlẹ̀ kejì látara láti wá inú náà láti ń dín inú náà ti padà lọ. wọn ọba sọ nínú sọ́wọ́sì káfí pé níní àkàlàfínà fún wàfí ha nùhìdù fún wàmí ní ànùkùrìjù fún dáhùn tẹ̀lé fúfúrọ̀ inú ẹ̀yẹ ìfẹ́ náà lọ́nà ó ti gbé wa dìde tọ́wájú ọdún ìgbà sí yá mu ẹ̀m tó bá fẹ́ ṣe fẹ̀yà mú ààyè méjì náà lèyẹn máa ṣe fẹ̀yà mú mu sí ó sì jẹ́ òdì kejì nípa bá a ti máa ń tu àlùwàlà nígbà tá fẹ́ ṣe àlùwàlà a máa sa òye kúrò wọ ojú ṣùgbọ́n bí tayamu tọ́ba ti fọwọ́ gbá ilẹ̀ tọ́ba ti fọwọ́ gbá yẹ̀pẹ̀ báyìí ojú lọ kọ́ ọ́n mu lọ ńgbọ́ bá ti ti ṣe ojú rẹ báyìí ó fi ẹlẹ́ẹ̀kejì ó tún fi gbálẹ̀ ó tún wá ṣe ọwọ́ rẹ tọ́ba ti ọwọ́ tá lásán dé kókó gbọ̀n ó ti lálàáfíà tọ́ba mú mọ́ ẹbí àlìkíyà àjẹkùtọ̀ bá ti gba ilẹ̀ lẹ́ẹ̀kan o lè fi ṣe ojú rẹ lákọ̀ọ́kọ́ tó bá ti gba ní ẹlẹ́ẹ̀kejì báyìí ọkàn sí apá rẹ àtọwọ́ rẹ ó sì mú lọ sẹ́gbẹ̀ẹ́ kejì ó wàá parí ẹ̀ a àfi ń fi àṣẹ ni kì í pé kọ́ wa máa bu yèpẹ̀ kọ́ wa máa fi gbó ara báyìí gba tó bu kẹ̀kẹ́ ń gbó so àfi ń fi àṣẹ tọ́lọ́run kọjá pé ń fi àlẹ́ tọ́ ká ṣe láì lálùwàlà àwa àfi tàyámù àfi sọ́ọ́ di ẹ̀tọ́. So, nínú súnà nàbí wa sallallahu alaihi wa sallam náà tẹ́ ẹ bá ti wá jẹ́ kí májẹ̀mú yìí ó pé ó kú májẹ̀mú ẹ̀ńtọ́fẹ́ kí òun kó tó bẹ̀rẹ̀ òun nígbà tí ìmọ́tótó bá ti pé òhu ara rẹ oníbùkátà sí láti bò òhu ọkùnrin tọ́jẹ́ tú láti láti bí ìdodo dé orúnkún anabi wa sallallahu alayhi wa sallam ó kórìíra kéèyàn ọkàn sábà ń tẹ lásán kó sì máa sínú lọ ó kórìíra rẹ̀ ṣùgbọ́n kò sọ pé wọ̀ ni ètò pé nínú ọ̀sọ́ ọkùnrin onáà ní kíkọ́ wọ ẹ̀rù sókè kó sì wọ ìṣòkè kó sì lọ kírun ṣùgbọ́n kọ̀ǹdíṣẹ̀ kan wá fà á kọ̀ wá ti ẹ̀rí aṣọ àbí ọ̀rẹ́ ẹ̀jẹ̀ ọba máa sọ wá sọ ọ wá bo ikùn rẹ̀ láti bí ìdodo lọ sí bí orúnkún rẹ̀ kọ́mọ kírun rẹ̀ lọ ìrìn èdè lálàáfíà so ìnira míì fi ẹ̀sùn wá kàn kò tí ẹ̀ lé bó yẹn gan so tó fi tásìkò òun fi tó yóò kírun rẹ̀ ọlọ́run bọ́ gbà ní tètè bí ó ṣe wà yẹn ṣùgbọ́n kọ́mọ́ sínú fídọ̀ kírun láì ṣe pé ó bo òwò ara nígbà tí ìbá pé ìnira kan ló ṣẹlẹ̀ sí i lẹ́yìn ìgbà náà yóò dojú kọ àlùkébùlà so adójúkọ àwa mùsùlùmí téèyàn bá ti mẹ ẹ̀gbáfílẹ̀ ibi tó wà túláàsì ni kò dojú kọ.

àwọn máa sọ̀rọ̀ kan tó pàtàkì lórí ọ̀rọ̀ kíbla yẹn tá a gbọ́dọ̀ mọ̀ òun náà ní wípé tí bá ń bẹ wájú yẹn ní mọ́kà túláàsì ní kó dojúkọ yẹn ó lè wá jẹ́ pé ẹlòmíì náà tó ń kírun tó náà tó dojúkọ tẹ́jọ́ mọ́ ríra yín tẹ́jọ́ mọ́ fèsì ara yín báyìí òun dojúkọ lẹ́gbẹ̀ẹ́ bẹ̀ yẹn náà so kò múnira lọ́wọ́ rárá ṣùgbọ́n mo ti bọ́ ta ó kó agbègbè bíi tí kaaba bá láti mọ sátẹ́ǹtì àmọ́ difficult làwọn onímọ̀ tó wá sọ̀rọ̀ pẹ̀lú ọlọ́ pàtàkì pé yíyẹ díẹ̀ téèyàn bá yẹ kúrò níbi sáìdì ibi tí kàábà wà kò ní irun lára rárá kò ní irun lára rárá tó bá jẹ́ pé ní ìsìn kọ́ńpáǹsì tá à ń lò ní ìsìn a fi ń gbìyànjú ni kì í ṣe pé ọ̀dà ẹnìkan lójú pé wọ́n fa ìlà kan wá láti kàábà ọwọ́ adéwájú wa ń bì pẹ̀lú kọ́ńpáǹsì ìgbìyànjú kan lọ́dọ̀ àwọn èèyàn ní pé sáìdì agbègbè báyìí ní kàábà wà so tá a bá rí lò alihamudulila tọ́ba jẹ́ pé mọ́sálásí rọ abẹ́ǹdì téńténí tí ó pọ̀ kòkòkò nira bá apá kan nù àwọn afá mi wọ́n fi gbègbè tí wọ́n sọ pé bíi fifteen degree centigrade so bíi kọjá pé ibi tọ́tọ̀ kàtírè àwọn arọ abẹ́ǹdì díẹ̀ báyìí ṣùgbọ́n tọ́ba ti ń lọ forty five forty five yẹn ó ti dá ninety degree ó ti dá ninety yẹn ti pọ̀ jù àbíkọ́ yẹ kó sáìdì bíi ní kábà wà àwa ti kọ́ pátápátá yìnyín ètè kèé ṣe pé èèyàn èèyàn ló má jẹ̀mú òun nìyẹn àyàfẹ́ ń kí ọmọ rárá tí tó fi kírun tán kèé ṣe túláàsì ní kọ́ dáhùn rẹ̀ padà pàtàkì jùlọ sásìkò ẹ̀ bá ti lọ kò ní í dá padà mọ́ ṣùgbọ́n sásìkò ọ̀bá sì ń lọ sásìkò àyílà sì wà ńlẹ̀ bó ti ká àyílà ó ti ti sí sáìdì bòmí tẹ́lómi ò tó wá sọ fún ibi tí wọ́n gbé sàjádà sínú mọ́sálásì lóró kò tó gbà yìí kọ́ mọ́ pé àwọn kan ń sọ̀rọ̀ yẹn ti gbé wá sẹ́yìn yẹn ti fi jókòó wọn bá wọ mọ́sálásí kọ̀ mọ̀ nǹkan kan ó kàn fi fi sàjádà ń kọjú sílẹ̀ náà bá kọjú rẹ̀ so ó ti wá sí òun tán wọ́n fẹ́ kára àsárì lọ́ba yìí fẹ́ dojú a bóòlù àtẹgbẹ́ sàjádà bí ẹni ọmọ pé bí ìkọ irú ẹni bẹ́ẹ̀ yẹn táìmù àyílà sí wà sí kótó di fóònù ọwọ́ so tọ́ba wù ó lè tún kí mustahabu lásán ni kékeré tó láti tọ́ba ti lè kí òun tán kótó di fọ́mà ni òun ti lọ so ọlọ́wọ́ gbà lọ́wọ́ rẹ̀. bẹ́ẹ̀ náà sì ni nígbà tí èèyàn bá ti wá jẹ́ pé eh, ìmọ̀ra rẹ̀ ó dúró òhò rẹ̀ ó gbò ó ó dojúkọ àlìkébílà láti kírun ó gbọ́dọ̀ màmọ̀ dájú wípé àsìkò oorun tó ń fẹ́ kí ti tó wọ́n bá jẹ́ mọ̀ràn yẹn ni gbọ́dọ̀ màmọ̀ wa láwọn àsìkò yìí àkìdáhànù ó ti pọ̀ jù nínú àsìkò tá a fi kírun ọlọ́run pẹ̀lú program oríṣiríṣi tó wà lórí net àbí tó wà lórí tech tọ́jọ́ tó bá àti ẹ̀ mú exactly at least ó mú àsìkò yẹn súnmọ́ wa táàsì mọ̀ pé ah eléyìí òdodo ni ti ń sọ tòbí kọjá yìí pé àsìkò àlùfájìrì tó sọ fún wa lẹ́yìn àsìkò yẹn ní ilẹ̀ mọ́ni bí kọjá pé àsìkò mọ́gìrìbì tó sọ fún wa tó ká mọ́tì lóbi three five minutes ten minutes ìta ti ń dúdú tó túmọ̀ sí pé wọ́n gbìyànjú lórí kíní yẹn wọ́n ti sọ sí so nígbà tó bá sọ fún wa yìí pé àsìkò asiri nǹkan bíi four fifteen four sixteen four twenty gbà míì táwọn wá jẹ́ pé tí fún ọmọ ti lù ní àti sọ ìkámọ̀ sí àwọn mọ́sálásí ní three thirty ní ni wọ́n ti pè ń ó rí sí àwọn èèyàn bíi ìṣẹ́jú mẹ́wàá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún wọ́n bẹ̀rẹ̀ ẹ̀rùn tọ́dún èyí kó fifteen minutes to four yẹn wọ́n mọ̀ sí ṣé bí wẹ́dà ṣe rí nìyẹn tọ́dún fi ń yípo sàwọn àti fèrè gbogbo iṣẹ́ tó ní kálukú sì fi mánéjì láìpò rẹ̀ ni máa ń kọ́ tó sì máa ń gègé lórí ẹ̀ fi mánéjì láìpò wa tá a fi mánéjì àlìkìyàmọ̀ wa nínú ẹ̀yìn wa a gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ nípa ẹ̀ èèmọ̀ kò yé mi sí bí ẹ ṣe ń fi kọ̀ràn wájú ọlọ́run kọ̀ràn wájú tò káwọn èèyàn kí sí àtidánù kí lórí wípé àsìkò oorun yìí àsìkò tó ti tó yẹn tó tí gbogbo májẹ̀mú tí mo kà á lẹ̀ tó di pé àníyàn ló kù àníyàn yẹn ìtumọ̀ rẹ̀ náà ní pé ń tọ́wà nú ẹ̀mí rẹ̀ ní jẹ́ àníyàtò lóde lágbàá àníyàtò tó ànáyàtò àti àgbà pé innamal a'malu binniyat ìfẹ́ ọmọ wà pẹ̀lú àníyàn ìyẹn pé níyàn gba aládàálé lórí lórí iṣẹ́ tó bá ṣe tó bá ń bẹ nínú ẹ̀mí ẹ̀ tó bá ṣe fọ́lọ́ nínú ẹ̀mí ẹ̀ tó yọ gba aládàá ẹ̀ àníyàn yìí ṣe ń tá ní ìdí kásẹ̀ mọ́ ọ ife alahuma ìní waitu ètù ánúsọ̀ léyàtọ̀ látà túbúrì kiri ọlọ́run mo nínú ẹ̀mí ìtumọ̀ rẹ̀ ni o kiri ọlọ́run mo nínú ẹ̀mí ife mo fẹ́ kírun àsùbá ọ̀rọ̀ nǹkan ọ̀bá làákẹ́ ìmúwájú ọlọ́run ẹ̀ ń tọ́mọ kọ̀kọ̀ tọ́mọ gbangba ọ̀sẹ̀sẹ̀ wa sọ́kì wọ ọlọ́run mo nínú ẹ̀mí ife mo fẹ́ kírun túbúrì kọ̀bá làákẹ́ ìmú kọ̀bá làákẹ́ ìmú rárá àti rárá yìí. àníyàn gẹ́gẹ́ bí táwọn àbá sọ ọ wà nù àlùfíkù alánimọ̀báyọ̀ lọ àrùbá mahalu ayé rẹ̀ náà lọ́kàn ọkàn lóní tọ́ba yẹ kí o ti wà nú ẹ̀mí ẹ̀kọ́ ọ̀fẹ́ káyà ilá tọ́ba jẹ́ súbì lọ́fẹ́ kí o ti wà nú ẹ̀mí ẹ̀kọ́ ọ̀fẹ́ kí lọ tán lórí kó ń fẹ́ lọ ni tó ń bọ̀ wá bẹ́ẹ̀ ṣe ọkàn lọ bi asiri ibi ń lò fẹ́ so àti kọ́sẹ̀ fún ṣe kó tún ṣẹ̀ṣẹ̀ òsì rántí òsì la torí pé àníyàn yẹn ti téyìn kọ̀bá àwọ̀ á pé ńgbà tí ń sọ̀rọ̀ jáde náà kan pé ìrùn tó kí ni ìsìn ìrùn á ti rì ní lọ́wọ́ ìrùn tó bá ti ibẹ̀ lọ́kàn rẹ̀ lọ kò nírun yẹn tọ́ba sì wàá jẹ́ pé ọsàn jáde lẹ́nu ọjọ́ òdì kejì ife aláwọ̀ ìdí náà wẹ́ẹ́ tó là á fẹ́ra ṣùgbọ́n nínú ẹ̀mí ló ti mọ̀ báyìí láàrin àyílá ló ń fẹ́ kí lórí ló ń fẹ́ kí irun rẹ̀ ti lálàáfíà nítorí ọsàn jáde lẹ́nu ò ní dùn torí ẹ̀ ló fi jẹ́ pé àníyàn ààyè rẹ̀ náà ní ọkàn nígbà tó bá ti fẹ́ kírun kọ́ ọ tọ́ba ti lè rántí irun tó ọ̀fẹ́ kí ó ti tó fún ọ nítorí ọkàn sí ni kí nítorí anabi wa sallallahu alayhi wa sallam hadith ali oni fi bẹ̀rẹ̀ ẹ̀rùn fífi sọ iṣẹ́ mi ìdí èèwọ̀ tí ò jẹ mọ́rùn mọ́ oní ọ̀nì aláwọ̀ yẹn o ti kọ̀mí ara yẹn ọ yàtọ̀ sí àníyàn tó ti ń gbé bọ̀ tẹ́lẹ̀ wọ́n fẹ́ sí wọn fẹ́ sí wọn àníyàn kò ti bẹ̀rẹ̀ ẹsẹ̀ lélẹ̀ torí ẹ̀ làwọn onímọ̀ sọ̀rọ̀ lórí àníyàn ipe ìgbà tí àníyàn ọmọ da ìgbà méjì ni ìkẹta ò da rárá alákọ̀ọ́kọ́ kọjá pé ńgbà tí èèyàn bá ti fẹ́ bẹ̀rẹ̀ ẹsẹ̀ gan ni kéèyàn fẹ́ ti wà nínú ẹ̀mí èèyàn ìdọ́lára àti àjùmọ̀ àbí ìyẹn ti ní lẹ́mìí àsìkò díẹ̀ lọ́wọ́ láàrin rẹ̀ nígbà tí èèyàn ti bẹ̀rẹ̀ ni òun náà ò ṣe gangan ẹlẹ́ẹ̀kẹta tí ò ṣeé ṣe ẹni pé kéèyàn ojú ni ti tẹ́sán kó ápò fún ẹ̀kọ́ rẹ̀ sòkó ti kírun sanwó ní wọ́ọ́lọ́ bá ń sọ́dà yìí la kò sì dá níyàn yìí la tẹ́lẹ̀ ìrọ̀ ìtẹ́kùtẹ̀ ní lọ yọ ọ́fẹ́ kírun mẹ́rin ọ̀dà náà fi là àbí ọ̀dà àtùbá ọwọ́ akásùbá àtẹ̀ lọ́wọ́ àti ẹ̀wà rí pé ah, àtẹ̀wò ṣùgbọ́n ọlẹ́tọ̀ọ́ kọ́ ọ bá wọn tí ìrun padà ọlẹ́tọ̀ọ́ bá wọn tí ìrun padà tọ́lọ́ ni ọ̀wá fi ìkan ti náà sílà fún mẹ́ ìkan wà jọ ọ̀ràn yẹn fún ọ tí o bá mi di yẹ bó ṣe jẹ́ Mu'adh ibn Jabal radiyallahu anhu a máa kí mu ìṣe pẹ̀lú anabi wa sallallahu alayhi wa sallam mọ́sálásí rẹ̀ yọ wà padà lọ́ọ̀dọ́ àwọn èèyàn rẹ̀ yóò tún wá lídìí wọn yóò fi mu ìṣe fún wọn. àkọ́kọ́ tọ́kọ́ tí omi ọjọ́ ọ̀ràn kù pẹ̀lú ẹni tó lè rí jù nínú èèyàn lórí èpẹ̀ òun náà lànà ìbú sallallahu ẹlẹ́yẹ̀kejì ọjọ́ náà so àníyàn ọjọ́ yẹn tó ṣe pàtàkì òun náà ni ó pe ya iṣẹ́ pé fífẹ́ ẹ̀tọ́ lọ́ọ̀ ni àbí ìfẹ́ ẹ̀tọ́ tó bá jẹ́ fẹ́ ẹ̀tọ́ nǹkan èwo ní ń bẹ̀ sọ́ràn ẹ̀yàn ni agbọdọ máa ti tobi ọlọ ìtumọ̀ Allahu akbaru oní ẹni pé Allahu akbaru min kulli kabir ọlọ́run ló tóbi ju gbogbo ní tóbi lọ tọ́ba jẹ́ pé títóbi ẹ̀dá níta tobi pé ọgbà yìí ẹ lọ torí sí àkórí ti yí oṣù sàmà wà àga ọlá ọkọ sàmà bẹ́ẹ̀ bá jẹ́ pé títóbi ni ẹ̀dá kan máa tóbi ọlọ́run bá tóbi ju gbogbo ẹ̀dá lọ tó bá ṣe pé ń bi ìmọ̀ ni ilẹ̀ ẹ̀dá ti tóbi Allahu akbar ọlọ́run bá tóbi ju gbogbo olùnímọ̀ lọ èyí kọ́ ọlọ́run bá sọ pé wa ma utitum minal ilmi illa qalila gbogbo ń ta fún yín nù mọ̀ tó díẹ̀ náà ni ọ̀rọ̀ pọ̀ lórí Allahu akbar. nta fẹ́ lomẹ́ ni pé ká ti tóbi ọlọ́run pẹ̀lú ẹ̀ títóbi ọlọ́run tá a rántí a ti agbọ́dọ̀ wà lórí lori ọ̀ràn ẹ̀yẹn ni agbọ́dọ̀ lórí òwò ẹlòmíràn ọ̀sà ti ṣe yóò ti rùkú yóò mọ̀ sáré náà ni ti ti ìyẹn tó bá ti wà kọ́ wá sí Allahu akbar lórí o lẹ́yìn tó bá ti Allahu akbar lórí o wá rùkú tó o bá rùkú tẹ̀sí mọ́ọ̀mù ọba tí ìgbórí dìde òtí báraka yẹn ṣùgbọ́n tí ìmọ̀ọ̀mù bá ti gbórí dìde ọ̀ báraka yẹn mọ́ anabi wa sallallahu alayhi wa sallam ó ti sọ fún wa ibi tá a bá fẹ́ lọ bí irun ká má kájú ó ní wàmá wàmá wàmá wàmá adraktum fasallu wàmá fa'atakum fa'atimmu nínú rìwáyà mi fákìlù ntẹ́ ẹ bá bá ẹ ti pẹ̀lú ìmọ̀ọ́ èyí tẹ́ ẹ̀ bá ti bá ẹ̀yin ẹ pé òun yín ẹ sán padà ntọ́lọ́ ọba ń fẹ́ nìyẹn àfẹ́ kí ni ọmọ wọnú òun kọ́ wa máa mí hẹ́lẹ́hẹ́lẹ́ kọ́ máa tẹ́kì táìmù fún láti farabalẹ̀ lórí òun yẹn ńgbọ́ yẹ kó ń sáré bọ̀ jẹ́ láti bí àlùwàlà ẹlòmíì lè sọ ike àlùwàlà sí ẹlòmíì ẹlòmíì níbi tó bá ti fóun fẹ́ bá ìrùn rẹ̀ láka yẹn ó lè yọ ṣubú yọ wàá kó bá àlàáfíà ara rẹ̀ tó sì jẹ́ pé ọlọ́run ọ̀rọ̀ yẹn fẹ́ yẹn kò sí ládàá kẹ̀kẹ́ tó fẹ́ gbà lórí ẹ̀

kó o ṣe Allahu akbar lórí òru tó o bá rúkú ṣe òní rákà yẹn tó o bá yìí ṣe rákà àkọ́kọ́ yẹn yòókù ti dànù èèyàn lè ní keta àkọ́kọ́ kọ́ mọ́ni kejì kó ní kẹta ajẹ́ kó o sì lọ́rọ̀ rẹ bá ti lọ mọ́sálà yẹn bẹ̀rẹ̀ o lè ní rákà àkọ́kọ́ kọ́ mọ́ni kejì kó sì ní kẹta yọ ọ́ kà sí ní méjì ṣùgbọ́n kọjá pé èèyàn nira káàkọ́ yọ wà lóhun lẹ́lẹ́kejì ọ̀sán rẹ̀ jẹ́ nìyẹn tòtòrí pé èdè òfin bẹ̀rẹ̀ ẹ̀rùn làkọ́kọ́ yẹn tòtòrí ẹ̀ ló fi jẹ́ pé a gbọ́dọ̀ farabalẹ̀ káṣí Allahu akbar lórí o ọwọ́ tá a wá gbé sókè pẹ̀lú Allahu akbar yẹn ọwọ́ yẹn nínú súnà níbi Allahu a máa ṣe Allahu akbar pẹ̀lú gbígbọ́wọ́ òkè olóṣì olóṣì kọ́mọ́nì ìgbà míì a máa ṣe Allahu akbar tán tí ó wà gbọ́wọ́ òkè ìgbà míì a máa gbọ́wọ́ òkè tán kó tó wá ṣe Allahu akbar mẹ́tẹ̀ẹ̀ta náà lọ́wọ́ kaba wa gbọ́wọ́ òkè á jẹ́ kí ọwọ́ wa ìkó dojúkọ gbígbé tá a bá gbé sókè nínú kó méjèèjì náà lọ́wọ́ àánú súnà níbi tó a sọ pé Allahu akbar abẹ́rẹ́ sọ pé Allahu akbar nígbà tá a bá ti wá gbọ́wọ́ sókè gbígbé tá a bá gbé kúrò ní gbígbé sókè yẹn á gbé lérí ara wọn ìyẹn ní súnà níbi wọ́n sallallahu alaihi ara wọn ó lè wá ibi tọ́jẹ́ kókó ògùn ọ̀ káfílẹ̀ ìmúwáyì ká gbé lórí àbí bẹ́ẹ̀ kọ́ kọ́ wà ní àárín pọ́nlọ apá tó méjèèjì náà lọ́wọ́ nínú súnà nàbí wa sallallahu alaihi wa sallam kò sí bí táà mú káàbà wa gbọ́wọ́ nínú ká gbé ọwọ́ lérí gbáyà ìyẹn ní gbáyà mọ́ ibi ó kan àyà báyìí àbí bẹ́ẹ̀ kọ́ ká gbé inú kọjá pé lórí dodo àti kọjá pé wọn wà níbi ọkàn àyà òun náà ní àgbélé ṣùgbọ́n gbogbo òṣèṣì yẹn nínú súnà níbi sallallahu alaihi kò sí tó ní í ṣe pẹ̀lú dídára àrùn. lẹ́yìn ìgbà náà tábà ti ṣe Allahu akbar ìfi àkọ́kọ́ ṣe òun náà ní du'a al-istifta àdúrà téèyàn ọba mọ̀ kò dírun rẹ̀ lọ́wọ́ ṣùgbọ́n tó lọ́ọ́ kọ́ kó fi lè bá a lo nítorí sọ̀tà àwọn sọ̀tà pé lu kàmá ọ̀rọ̀ ìtòmù ni òsọ́lì ẹ máa kí n bẹ́ẹ̀ ti nímọ̀ sí tó mò ń kí n. ó náà ní pé aláhùnmá bá ìdíbẹ́yìnì wà bẹ́yìn kàtọ́ yáyà kàmá bá àtàbẹ́yìn alimẹ́sẹ̀tì wà lùmọ́gìrì wà nàfsìnì ní kàtọ́ yáyà kàmá yìí nàfkà tóbul abiyad bin dana wà sílmi ní kàtọ́ yáyà bilmáì wà bilmáì wà بالماء والثلج والبرد تو. ẹgbàá mi náà ti tó wá tó tún yàtọ̀ sí yẹn ntọ́wọ́ abẹ́ náà ní pé èrè ọlọ́run gbé mi jìnnà sí ẹ̀ṣẹ̀ mi bó o ṣe gbé bó o ṣe ṣe ìgbéjìnnà láàrin ibi tó òun ti ń wọ̀ àti ibi tó òun ti yọ ìyẹn ni pé jẹ́sẹ̀ ò sí ìjẹ́mi náà ò jìnnà sẹ́sẹ̀ bẹ́ẹ̀ náà sì kó o fún mi kọ́ ọkọ̀ mi máa kó níbi ẹ̀ṣẹ̀ mi bá sọ fún bí wọ́n ti máa ń fọ aṣọ funfun mọ́ kó o níbi pàǹtí àbí ìdọ̀tí tọ́ba yìí ìwọ ọlọ́run wẹ̀ mí pẹ̀lú omi tó tutù àti àti ìyèrì àtomitọ́má ìtumọ̀ eléyìí náà ni pé à ń tọrọ àdúrà lọ́dọ̀ ọlọ́run ife kọlọ́n kó gbé bi wà jìnnà tẹ́tẹ́ ìta bá ṣe kọlọ́n kó sàbójútó ẹ̀ fún wa kó sì fún alásùbọ̀sán dáadáa ìta ń tọrọ nìyẹn. kéèyàn obìnrin bẹ̀rẹ̀ ẹ̀rùn rẹ̀ iná ẹ̀ ló ní sí lọ́la wa mọ̀ bẹ̀ gbọ́n kọ́ lọ́ kọ́ bá kọ́ díẹ̀ díẹ̀ ni èyí mọ̀ nǹkan sẹ́lẹ̀ kan náà èmi gan náà tí ìgbésẹ̀ péjọ kan náà mọ̀ lẹ́yìn ìgbà náà lèyìn wa bẹ̀rẹ̀ pẹ̀lú a'udhu billahi minash a máa ti a ìrọ̀ ọlọ́run sọ mi kó mi èsù kò sí ibi tí ọmọ ànábì ádámù fẹ́ ti tọ́ da tẹ́sù ìfẹ́ ní làpámẹ́ èsù fẹ́ máa ní làpámẹ́ ni tọ́ba jẹ́ ká burú ni yóò tún wá yóò tún wá mọ́ yóò tún wá mọ́ yóò tún mọ́ gbóyàn láti fi ni tọ́ba jẹ́ dáadáa ni yóò fẹ́ kọ́ díyàn ipe mọ́ ṣe tọ́ba rí kó tún wá fẹ́ ṣe bóò ló ṣe ṣe tí òfin ní pé tọ́ba rí kó tún fẹ́ ṣe pé bóò ló ṣe ṣe tí òfin ní ládàá tọ́kàn máa bá àrùn lọ ọkàn sàlámù lọ́gbà akàmìlò máa kí ṣètọ́ ni ìdí èsì ni kéyìn oṣù a'udhu billahi minash shaitani rrajim mo wá sọ pẹ̀lú wọ ọlọ́run kú lọ́dọ̀ ṣètọ́n kọ́ wá sí bismillahir rahmanir rahim lẹ́yìn ìgbà náà kọ́ wá ka suratul fatiha tó bá wà lẹ́yìn ìmọ̀ kó ṣe a'udhu billahi minash shaitani rrajim bismillahir rahmanir rahim tí máa ń bá jẹ́ kó ń ka súrátù fàátì ààrẹ sókè ìyẹn wàá máa gbọ́ torí pé tọ́lọ́mù ní pé fàyídà kọ́ra àtàlù Qur'an fàyídà kọ́ra àtàlù Qur'an fastami'u lahu wa eh, eh, ansitu tó tí wọ́n bá ti ń ka Qur'an ẹ gbọ́dọ̀ ṣe kíni ẹ gbọ́dọ̀ máa jẹ́ ti gbọ́ kẹ́ ẹ ti jẹ́ pé ẹ mọ̀ ẹgbọ́n tí wọ́n wí ẹ dà lè tí ìmáàmù bá jẹ́ pé tẹ́wú jẹ́jẹ́ ní ń kà àjẹ́kùwọ̀ náà máa kà tiẹ̀ jẹ́jẹ́ kọ̀bá súnà mú kọ́ wá dínú bí ẹni tí ń bá yàn jà kọ́ wa mọ́tò kankan tí mọ́ mo fi rúkú mọ́ lọ́wọ́ ni ọba súnà níbi ọ̀sán lọ́la rẹ̀ sọ́la so agbọ́dọ̀ máa jẹ́ pé tá a bá gbọ́n tí màá mú ka tó ka kí ó lásìkò jẹ́jẹ́ máa yí àwọn padà ìjẹ́jẹ́ òun túmọ̀ sí pé káwá jẹ́ pé àti ẹ̀ ní wá yí àwọn padà rárá. nígbà bá sọ pé àti nǹkan jẹjẹ náà n ti ń jẹ sẹ́rù nìyẹn etí ìrí ọmọ gbọ́ àwọn kọ̀ọ̀kan bẹ̀ èyí pé káwá dínú gbúú kọjá pé hadithu nafsi ìṣe ń pè ní hadithu nafsi láti máa ka Qur'an hadithu nafsi náà ni pé ọ̀rọ̀ ọ̀nú ẹ̀mí nígbà tí ń rán nígbà tí ń rán lọ ẹnìkan lọ sọ fún pé kọ́ máa bọ̀ kíákíá á rò ah, ní ẹ̀yìn ẹni pé wọ́n ń pè yín jáde ọwọ́ ń sọ nínú ẹ̀mí rẹ̀ báwọn ṣùgbọ́n ò sì sọ jáde mo ti plan ẹ̀kọ́ tó dán ẹ pé wọ́n ń pè yín ìní ń wì ìní sọ pé wọ́n ní ẹ máa bọ̀ kíákíá bọ̀ bá mo pé ìwọ̀n bọ̀ gbàlagbà báwọn ètò ọ̀sọ́ nínú ẹ̀mí rẹ̀ ń pè ní hadithu náà àìsí ìyó ka Qur'an kọ́ wá dínú kú kọ́ mọ́ jẹ àwọn kankan kọ́ máa fọkàn balọ̀ pé tí ń sàlẹ̀ alhamdulilayi wa bilalayi wa quran gan ọjẹ quran bí kìí ṣe pé láti fi kọra láti fi kíkà nǹkan láti fi kíkà nǹkan so ọlọ́wọ́ bá àlejò ọlá ní suratul qiyamah ó sì sọ pé kí ni la tuharrik bihi lisanaka lita'jala bihi inna alayna jam'ahu wa qur'ana fa idha qara'nahu fattabi' qur'ana thumma inna alayna bayana ọlọ́wọ́ ní àwọn alákòjọ fún ọ àwọn aláta fún ọ kíkà ní Qur'an ọlọ́ni wáyé ní ahadun bínú mushrikina istajāraka kafa àjẹrò hatta yasma'a kalām Allah ọ̀rọ̀ ọlọ́ni nígbà tó bá di kíkà ló tó dọ̀rọ̀ ló dọ̀rọ̀ ọlọ́run mọ̀tí ọba tí ìdí kọ́ ń kà ọkọ̀ ń yàwó náà ìdílé ẹ̀mí so ẹni tí ń ka kí ó jẹ́jẹ́ kọ́ máa yí àwọn padà lórí kíkà Qur'an kó sì ka Sūratul Fātiha nínú àdìsí Ànábì sallallahu alaihi wasallam ni pé gbogbo téèyàn ọba ka suratul fatiha àléébù ti bá torí ẹni àwọn ìmáàmù Shafi'i àti Hanabila ní ẹ wà lórí pé rákà èèyàn má ka suratul fatiha mẹ́ ìmáàmù Malik sọ pé téèyàn bá ti kàánú ìtọ́kọ̀ dùnú tí ọba kan bí ẹyọ kan mẹ́ tòbí irun mẹ́rin tọ́ka bí mẹ́ta ó lè fi tó ó lè fi gbé ṣùgbọ́n nǹkan pé nu gbogbo rákà inú ìrú òfin dúró ní òfin lálàáfíà lọ́kàn òfin balẹ̀ pé èèyàn kírun pẹ̀lú bá nàìjíríà sọ̀tọ́ láǹfin máa kí wọn torí pé àgbẹ̀ bá nàìjíríà sọ̀tọ́ àwọn akírun kan tí ọ̀wá kásíwájú fàájì àmẹ́ nígbà bá ti wá kásíwájú fàájì à níbi méjì alákọ̀ọ́kọ́ àásùfin túrà lè tó bá yẹ pé à ń gbọ́n tí ìmọ̀ọ́mù wí táǹfọkàn balẹ̀ bá a lọ láàrin kótó di pé yóò ka súrà míì nígbà wọn bá ti wá la dọ̀ọ̀lì nínú súnà ó dẹ́ni pé ká fi àmín àmín yẹn kóhùn rẹ̀ kó lóòkè tó gbọ́ wa ní àdìsá nàbí wọn sọlọ láàrin òfin àyè pé ẹ nígbà tí ìmáàmù bá ti wá la dọ̀ọ̀lì àwọn màláìkà náà fi àmín ìyẹn pé ọlọ́run tó wá sójú ọ̀nà tọ́tọ́ kọ́mọ̀dé ojú ọ̀nà àwọn tó bínú sí kọ́mọ̀dé àwọn ẹni àrùn ó tó lánàá àwọn màláìkà náà fi àmín fáwọn mùsùlùmí pé kọ́lọ́run tó ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni àwa mùsùlùmí àgbọ́dọ̀ fi àmì anabi sallallahu alaihi wasallam sọ pé ẹ ń bá fi àmì tó ṣe pé àmì rẹ̀ ó ṣe déédéé tàwọn gbogbo ẹ̀ṣẹ̀ tó ṣáájú ọlọ́run yọ̀yọ̀ ǹdẹ̀kùn bẹ̀ yọ sàmójúkò sòkòlò ń jẹ́ àti àmì tí ọmọ déédéé ti àwọn màláíkà ó sàmójúkò ẹ̀ṣẹ̀ wa fún wa láàrin pé wa dúró díẹ̀ kó tó mẹ́nu bá súra ní mọ́tàbù kó sáré ka fásitì àti fàákì rẹ̀ mọ̀tí ọba kà kò séwu kankan lórí ẹ̀ nítorí hadithi tí anabi wa sallallahu alayhi wa sallam sọ pé man kana lahu imamun fa qira'atul imamu lahu qira'a ẹni tó bá ti ní imamu kéwù tí imamu bá ti ń kà tiẹ̀ náà ni kì í túmọ̀ sí pé òun kìí ṣe dandan gbà ní kó wọn kà bẹ́ẹ̀ náà ti ní hadithi ẹni tó ṣe pé wọ́n ti rùkú láti wà anabi wa sallallahu alayhi wa sallam kó tó wọlé ọkàn jọ ìwọ̀n ní rùkú ni. ẹ̀rí tó ru sàbẹ̀ yẹn àti fáti àdìo àti túra àdìo kò sí kankan tó bá ànábi sallallahu alaihi wasallam kò sọ fúnkó fún rẹ̀ tò tí túmọ̀ sí kékeré ni o tò ìtì máa ń bá jẹ ká ó ti tó fún wa ṣùgbọ́n nínú pé káwa náà tó ní ládàá ni pé tí máa ń bá jẹ tó dúró díẹ̀ láàrin àti kó tó mẹ́nu bá mi ka tó bá jẹ kó ń kálukú náà jẹjẹ ni káwa náà mú kúrò àmì káà náà máa kà jẹjẹ títí tí ìmáàmù fò wá ṣe tán ńgbà tí ìmáàmù bá wá ṣe tán tó yọ wá ṣe Allahu akbar tó fi lọ rùkú ààyè mẹ́rin láti gbọ́ sókè nínú tíyìn lọ sí lọ síbi bẹ́ẹ̀ náà ni tíyìn ó ṣe nígbà tí ọba dìde tán bẹ́ẹ̀ náà ni tó wá jìnnì lọ síbi ẹlẹ́ẹ̀kẹta tó bẹ́ẹ̀ náà ni Allahu Akbar èèyàn ṣe ní bẹ̀rẹ̀ àwọn àyè mẹ́rin táàtì máa gbọ́wọ́ sókè nìyẹn àwọn àhàdìsì wá lóríṣiríṣi kò sí àdìsì kan tó sojú abẹ́ ń kò lórí pé kéèyàn wà ní ìjókòó tó tó máa gbọ́wọ́ sókè ṣùgbọ́n inú àwọn mọ̀gá ibùdó ṣèṣì ìyá sọ náà làwọn ìṣàmì ìyá ife àdìsì kan wá sí ànábi sallallahu alaihi wasallam gbogbo ìgbà tó bá lọ òkè àti tó bá lọ ọlẹ̀ ìmọ̀ gbọ́wọ́ sókè ṣùgbọ́n kò sọ yìí pé tó bá wà níjòkó kò sọ ma àwọn wá ṣe kìyàsù ẹ̀ lọ síbi ìjókòó náà ipe ìforíkalẹ̀ àti dídìde ń bẹ̀ ìgborí lọlẹ̀ ìgborí lòkè náà ni ṣùgbọ́n àdìsí wá èlò bónú fẹjọ tó sojú abẹ́ tó fa sífàtú sọláàtì nàìjíríà sọláàlá àlùsọlá àti àlùmùsí òfin sọláàtì ọkùnrin tó sì rántí sáà nàìjíríà sọláàlá àlùsọlá tọkọ ní bí ó ṣe kírun dáadáa ọwọ́ níbi tí wọ́n sọ náà ní mẹ́rẹ̀ ẹ̀rìn yẹn Allahu akbar sálá kọ̀kọ́ bẹ́ẹ̀ náà nígbà tí yẹn bá ń lọ rùkú àtìgbà tí yẹn bá gbóyè dé kó rùkú àtìgbà tí yẹn bá dìde lẹ́yìn rákà méjì tí ó bọ̀wọ̀ tẹ̀lé lóko tí yẹn sìn so tí tèè táwọn ṣàfi yíyá lò ọwọ́ jẹnẹra sàmọ́ ra àwọn ọ̀dọ́ kan nú àwọn ọ̀dọ́ wa tẹ́lómi nu wọn tí ó ona náà ni àwọn àyè mẹ́rẹ̀ẹ̀rin yẹn so ńgbà tá a bá ti wá lọ síbi rúkú nínú súnà anábì wa sallallahu alayhi wa ni pé kí yóò lórí gbogbo ìrun pátápátá nínú ẹ̀ náà ni wa nínú súnà anábì wa sallallahu alayhi pé kéèyàn bá wà lórí rúkú kó gbé ọwọ́ rẹ̀ lórí orúnkún nínú àtijọ́ àwọn èèyàn tó di ọwọ́ ẹlòmíì ibi isan ni ó fi kí ẹ sí nkú tó yẹ kó kúkú dáadáa yọ wá gẹ̀ ìyẹn ọba súnà nàbí ọ̀sán ọ̀la àlè ọ̀sán ọ̀la orí orúnkún ni kéèyàn gbọ́ wọlé èèyàn wàá ya ìka yẹn kò ní pákó rẹ yọ ya ìka méjèèjì tọ́ba ti lè ṣe bẹ́ẹ̀ ẹ̀yìn rẹ̀ ó lè dúró tọ́ débi wípé tí wọ́n bá da omi sí kò ní lọ sí wájú kò sì ní lọ ẹ̀yìn bí wọ́n bá gbé gbá sí kò ní ṣe kí ni kò ní lọ wájú kò ní lọ ẹ̀yìn kò ní jábọ́ wọ́n sọ pé ẹ̀yìn rẹ̀ kọ́ gbagbá òun náà ní pé kórufu bí alẹ́ wa sallallahu alaihi wa sallam lọ́kẹ́ kálí ní káwù sí kéwì ní wáyé èyàn rẹ̀ sì yẹ ọwọ́ yẹn bí ẹ bá ti báyìí ẹ̀yẹ yóò lè dúró tán ìwọ́n bá wá ti báyìí àdúgbò ó ti báyìí ó ti ó ti gàn dídì yẹn nígbà tí ẹ bá gàn kò sí ìpè òkú yẹn kò ní rà kò ní rà yẹn tó bá dìde bẹ́ẹ̀. Ànábì wa sallallahu alaihi wa sallam ó ti kọ̀ fún wa nípa ìrun sọlá tó nẹ́ta ìrun ẹyẹ ń jọ kà. ẹyẹ ń sọkà fẹ́ pé ìgbà tí ẹyẹ bá ń sọkà bàbà tí ń ja bẹ́ẹ̀ ni ó ti mọ̀ tí ń kó fara farabalẹ̀ rárá tó bá ti pivot ọwọ́ rẹ̀ lásìkò òforí kan rẹ̀ báyìí ìfo ìbẹ̀rẹ̀ kan náà ni ó ti méjèèjì kó tó jókòó bó bá fún ogójì ọdún kò ní yóò ti di wájú ọkọ̀ nígbà tó bá yẹ bá fẹ́ jẹ yọ máa mi orí báyìí yọ máa mi orí báyìí irú òun ti ń kírun ló kí fógójì ọdún kò ní o agbọ́dọ̀ farabalẹ̀ gẹ́gẹ́ àni sàtọ́lá ń sọ fún ẹni tó ṣirun kí ó ní súnmọ́ tẹ́rẹ̀kà wọ́sẹ̀tìmọ̀ ìnara kàn sọ wà á rúkú ó sì farabalẹ̀ ní rúkú yẹn torí ẹ̀ la pé nígbà tí bá ti wà rúkú kò tó dé ara tọba ti Allah akbar lóru o ti dé Allah akbar lọ síbi rúkú tọba ti bá tó o ti gbọ́n rẹ̀ tó o kó gbórí dìde o ti bára kàkà nìyẹn tọba ti pé Allah akbar Allah akbar tí wọ́n ti báyìí ló ti gbọ́ kíní ìmọ̀ kó o ti mọ̀ pé ọ̀bá yẹn èyí tọba tẹ̀lé ni kó o mú ká kí wákà bá tẹ̀ kù wàhálà lọ rárá kó o nírun ọ̀ dáa ju kó o kí àtidánù lọ ńgbà tó bá dé rúkú yẹn ó ṣe àdìsáàrù tí wọ́n ní ká máa ṣe bẹ́ẹ̀ ó náà ní subhánà rabbiyal azim subhánà rabbiyal azim tó bá ṣe ẹyọ kan ó ti mú kò mọ́ òkun iṣẹ́ ni kò ṣe mẹ́ tó bá wá ṣe mẹ́ta ó fi ń da tó bá ṣe márùn tó bá ṣe méje ó tún fi ń farabalẹ̀ jù subhánà rabbiyal azim ìyẹn ni pé mímọ́ ni fún ìwọ ọlọ́run ọba mi ọba tó gbọ̀ngàn lẹ́yìn ìgbà náà lọ́wọ́ agórí dìde lọ́wọ́ sì sẹ́mi Allahu liman tó ẹni tí ó ń sin ọlọ́run ẹni tí ń yin ọlọ́run ọlọ́run a máa gba àdúrà rẹ a máa gbọ́ ìpè rẹ gbígbọ́ gbígbà ẹni sẹ́mi àmẹ́ yẹn gbígbọ́ gbígbà tòkọ́lọ́ ọgbà àdúrà wa ìyẹn ńkọ́lọ́ ńkọ́gbà tó ńgbà tó bá wá dìde ó sọ̀rọ̀ rabbana wa lakal hamd ìmáàmù ó ṣe ìrìwẹ̀n ní ó ṣe yóò sọ̀rọ̀ rabbana wa lakal hamd ńgbà tó bá ti gbọ́ sẹ́mi aláwọ̀ ìgbọ́n ní òun náà tó sẹmí aláwọ ní mẹni hamida ọlọ òun náà lè dúró lọ bani wàlá kàlá hàn ìwọn bá tó o bá fi dúró yẹn o ti mú kó mú òkun ẹ kó o fi ọ̀nà yẹn kọlọ tó bá wù ọ o lè fi àlékún àdìkiri tó wà nínú àdìjà nàbí wa sọlọlọ àlùsọlọ tó náà tó máa di tó máa tí o jẹ ìfarabalẹ̀ sí hamdan kẹfìrán tó ìdìbà mubarakan bí so àti àwọn àlùfáàgùn mi tuntun wa nígbà tó bá wí rabbana wa hamdan kẹfìrán tó ìdìbà mubarakan bí. ẹ̀yin rí i pé ti ti farabalẹ̀ sí lẹ́yìn ìgbà náà lọ́sẹ̀ wá sí Allahu akbaru ìtọ́lọ̀ fi wú lọlẹ̀ tó fi ẹ̀ forí kanlẹ̀ ńgbà tó bá fẹ́ forí kanlẹ̀ ó ní ẹ̀sà méjì nínú kọjá ilé ọwọ́ ní ọkọ̀ kanlẹ̀ kónkó tó kanlẹ̀ àbí kónkó ọkọ̀ kanlẹ̀ ọwọ́ tó ńgbà tó owó tó àti kọ́wọ́ bá oṣù tó owó ẹ bá wá jẹ́ pé àwọn àgbàlagbà òun ti lè jẹ́ pé bàbá bá ti gbà fún ní ẹ̀mí ìdíje bàbá bá ti gbà fún ní ẹ̀mí bàbá ti bàbá ti ẹni pé ọmọ náà rẹ ọmọ tó lọ rẹ olóyún wa bá nínú àdúgbò àgbàdo wà sálà pé téèyàn bá wà ní orí orí kèméje egun méje fi alákọ̀ọ́kọ́ mbẹ náà orí wa orí wa yìí egun kan nìyẹn táàfì táàfì táàfì fi Ọlọ́run ẹlẹ́ẹ̀kejì méjèèjì. ìkejì àti kẹta nìyẹn ìkẹrin àti karùn oní ẹni orúnkún wa méjèèjì ètòsí kẹfà àti keje oní ẹni ẹsẹ̀ wa àtàǹpàkò wa méjèèjì àwọn méjèèjì yẹn fi ara balẹ̀ nígbà a bá ń ṣe bẹ́ẹ̀ náà sì ọwọ́ àánú àdìsí àdìsí sallallahu alaihi wasallam ká fi imú kalẹ̀ ṣùgbọ́n imú ètè igun ń tiẹ̀ báwọn méjèèjì tí mo kà yẹn àwọn náà ní igun tá a nàìjíríà sallallahu alaihi tó sọ fún wa. egun méjèèje ọ gbọ́dọ̀ fi ara balẹ̀ ní tùjú níbi ìforíkalẹ̀ nígbà tá a bá foríkalẹ̀ yẹn tá a bá ti gbé ọwọ́ nílẹ̀ ọwọ́ wa ìka wa yóò mọ pọ́ǹtì sí kíbla kìí bá kàn á ti bó ti wà àbáwá di ẹ̀tẹ́ rárá o á fi lélẹ̀ á sì jẹ́ kọjá pé ọwọ́ wa ọ pọ́ǹtì sí kíbla ẹsẹ̀ wa á jẹ́ kí àtàgbàpọ̀ wa kó dúró nígbà tí a bá foríkalẹ̀ á lè fún àtàgbàpọ̀ dúró wáyé. ayọ̀ ọwọ́ ọ̀sán ti gbà àárín méjì ọwọ́ yẹ náà ní àtúmọ̀ orí àwọn báyìí méjì àti tó wa tó ṣùgbọ́n obìnrin lẹ́tọ̀ọ́ nínú ọ̀nà kan tí ìwọ obìnrin ìwọ ọkùnrin yẹn nínú inú súnmọ̀ ẹ̀tọ́ wa ni pé kájẹ́ kí apá wa kó taa sí èjìká na ti lé ní ẹ tó wà lẹ́gbẹ̀ẹ́ wa káà ní ní lára tó bá ti yẹ ká ní lára á wà tún díẹ̀ níwọ̀n bá bó bá ti gbà ṣùgbọ́n kò sí inú súnmọ̀ káwá ṣe ọwọ́ báyìí nígbà tí a bá wà lórí ti dáadáa kò kájẹ́ àlàfo kọ́ wà wa àti èjìká wa lórí ìforíkalẹ̀ yìí nàbí òun náà ní náà ni subhana rabbiyal a'la subhana rabbiyal a'la subhana rabbiyal a'la subhana rabbiyal azim la filọ́n subhana rabbiyal a'la la fi mi. ọwọ́ àánú àdìsí anabi wa sallallahu alayhi wa sallam wípé nínú ààyè tí yẹn máa ń fún mọ́ ọlọ́run jù òun náà ni bàtí yẹn bá wà kórè kalẹ̀. ajẹ́ yìí pé ààyè tọ́lọ́ máa ń gbàdúrà ẹ̀ dájú lórí irun òun náà ni bàtí wà lórí kórè kalẹ̀ so anabi sàlám sọ pé fàkírù nù ayé sàjà abẹ́lá anabi sàlám gáàsì ọ̀pọ̀lọpọ̀ àdúrà lórí ìkọ̀wé tẹ̀lẹ̀ so ọlẹ́tọ̀ ọpọlọ́wọ́ bọ́ gbà lọ́wọ́ wa torí ẹ̀ ló fi jẹ́ ike àmọ́ fi kún ike ẹ̀sẹ̀fẹ̀rì lè ìwọ ọlọ́run kàmójúkò fún mi oní ẹ̀ ti fún wa nù àdúrà ní ọ̀sán lọ́la àdúrà lórí ìkọ̀wé tẹ̀lẹ̀ torí pé àmójúkò ọlọ́run lórí àtìsí ó ní ńlá pẹpẹ ọ̀rọ̀ ńlá ajẹ́bí dání ẹ̀ ń bá níṣòro kan tó gbé síwájú ọlọ́run kọ́ máa fi ọ̀pọ̀lọpọ̀ ìsìnfà inú rẹ̀ ó dùnkò mẹ́rin. Ànábì Nuhu alayhi salatu wasalam wọ́n ní fakultu sẹ́kìrù rabbakum innahu kana ghaffara yursil as-samaa alaykum midrara wa yamdidukum bi fìdílé kalẹ̀. ẹ tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run tẹ́ ẹ bá ti lè tọrọ àforíjì lọ́dọ̀ gbogbo òkun sùn yìí bọ̀. ọlọ́run rí pọ́ ọ̀sà títí ó sì mójúkú fún ọ ìfìnà tó o ṣe ọlọ́run mójúkú mbẹ ọtí tó o mú ọlọ́run mójúkú mbẹ ọ̀rọ̀ ẹ̀yìn tó o ṣe ọlọ́run mójúkú mbẹ gbogbo ẹ̀dá tó o ṣe ọlọ́run mójúkú mbẹ tí wàá ló tútù àdúrà rẹ ti gbà kọ́ ọmọ jẹ kọ́ ọmọ jínú so ìtọrọ ọlọ́run ọjọ́ ẹni tó ṣe pàtàkì nínú tó kó gbogbo ìkórí àjọ àjọ tó kó níjù wọn náà ní rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar kò sí ìwọ mi kí ni owó inú forí kalẹ̀ rabbi sajada wajhi lilladhi khalaqahu wa qaddarahu wa shaqqa sam'ahu wa basarahu àti àwọn ìwáyà tó lórí ti fi tọ́wá lórí pé inú àwọn àdìkár àwọn àdìjì tá inú forí kalẹ̀ àti àwọn àdúrà mìíràn tá a inú forí kalẹ̀ ẹ wá ṣọ́ra fún bídíà o bídíà yẹn náà ní pé kéèyàn wá jẹ́ pé ń gbọ̀ bá dé ìforíkalẹ̀ kan yìí kọ́ wá rántí pé ní ká máa ṣàdúrà àkọ́kọ́ kọ́ wá jẹ́ fúgbà náà ni yọ wà dúró rẹpẹtẹ ó tó dìde àti mọ́mú àti èrò ẹ̀yìn wọn ò ní dìde bọ̀rọ̀ ìyẹn ọ̀bà tún nà mú gẹ́gẹ́ táwọn afa sọ ìforíkalẹ̀ anabi sallallahu alaihi wasallam lè táwọn èèyàn gbà wá wọn ò sọ yìí pé ìmọ̀ ìforíkalẹ̀ kan yàtọ̀ níbi ìtọ́ba kẹ́yìn ju yòókù lọ agbọ́dọ̀ jọ wá wọn otu wọ́n sì kọ́mọ kọ́mọra wọn nípa àsìkò tá a máa lò mbẹ́ kọ́mọ adibidi àmọ́ wa lọ tẹ́lẹ̀ lómi o ti sọ́ di pé ẹ̀ ń bọ̀ yẹ pé kéèyàn ṣàdúrà lórí ìfowó tẹ́lẹ̀ ìtọ́wá lè kan ní ọ̀wá fi sí ẹ rẹ lómi tí ó ẹgbẹ́sẹ̀ ẹgbẹ́sẹ̀ mọ̀kọ́tán tọ́jọ́ ìwọ̀n ó tó gbórí dìde kò gbórí ń bọ̀ gbórí tiẹ̀ ń bọ̀ torí pé kò ṣe ń tọ́tẹ̀lé sínú ànábì sallallahu alaihi wasallam téèyàn bá ti di kó ń kírun fún àwọn èèyàn ànábì sallallahu alaihi wasallam ó tún kọ́ wa ní ẹ̀kọ́ ọ̀tọ̀ ìgbórí ti ní ti èèyàn lọ́wọ́ àlẹ́yìn wa ẹlòmíì fi ilẹ̀ ni tó kún wọn bá ti di jẹ̀mọ́ ẹlòmíì ó ti lẹ́ lára wọ́n ti lo ó ti lókun dáadáa nítorí tó bá fẹ́ kírun tí ọmọ pẹ́ lọ nínú yàrá nìkan àbẹ́ńtọ́ bá ti sọ fún mi mo iye iye wákàtí kan ní lò lórí ẹ tó náà ti di ọdún ti fún ọ ẹjọ wọn bá lọ ẹ bá kaba kọ́ra sàn ṣùgbọ́n tó bá ti lè jẹ́ pé àsìkò òun ni ẹ ti aláìsàn bẹ́ẹ̀ nù wọn ẹjọ kékeré sáìsàn ni ṣùgbọ́n ara ti wíìk àgbà ti dé àgbàlagbà ń bẹ́ẹ̀ nù wọn ẹjọ jẹ́ kó níbu bẹ́ẹ̀ kó níbu jẹ́ nítorí kí wọn kí n lọ kí n lọ sùn jẹ́ ní tíjàmá nígbà wọn bá wà fàágùn ó lè bínú fi irun gán lẹ̀ fún ọ agbọ́dọ̀ jẹ́ pé a ṣe ntọ́jẹ ká ṣe lórí ìforíkanlẹ̀ yẹn tá a bá ti sùn àrùn bíyà làálà ẹyọ kan a ti ṣe ntọ́jú ọ̀ràn ẹ̀yàn ìfarabalẹ̀ sì ti wà mẹ́ tó kábà ṣe tó lé tọ́jẹ́ mẹ́ta ni méje ni eh, márùn ni tá a tún ṣáájú àmì náà kò òkè ń dájú kábà tí wàá gbórí dìde àdìkìrì ń bẹ lórí gbígbórí dìde ká tó forí kanlẹ̀ ẹlẹ́ẹ̀kejì ọ̀pọ̀lọpọ̀ èèyàn míì wọ́n máa ń gbé jùlẹ̀ ni nítorí wà nù àdìsí anábì sallallahu alaihi wasallam sunan Abu Dawud àtàwọn sunan mi Allahumma zikirili warhamni wajiburini wahadini warzuqni gbúdọ̀ márùn yẹn àwọn ẹ̀gbá wa mi náà tó wà èmi ń bẹ tó fi wà á fi ni èmi ń bẹ tó jẹ́ pé wà fúri ni jiburini Allahumma zikirili warhamni wasturini wajiburini warzuqni wa'fu anni wa'afini. tíyẹn bá wí. iná ẹni tó fi ń da yóò fi farabalẹ̀ anabi wasa sallallahu alayhi wa sallam tó fi irun sí na ní kó forí kalẹ̀ kó wí nǹkan awí nígbà bá kó dìde kó tó farabalẹ̀ lórí ìdìde ẹ̀yìn rẹ̀ ọ̀nà tí ó straight ti ń jẹ́ ìfidálù nìyẹn nínú ọ̀rọ̀ ti báyìí àbọ̀sáré ti méjèèjì pọ̀ òun gbé nìyẹn wò ní òun òun fi tó mọ̀ bá jókòó lẹ́yìn ìgbà náà ó tún ṣe kí ni ó tún forí kẹlẹ̀ padà ó parí rákàtà nìyẹn. lẹ́yìn ìgbà náà lọ́wọ́ adìde sókè lọ́wọ́ akírun yòókù níbi àtisọ yẹn ọwọ́n tó kú mẹ́rin tó tọ́ba títíráka méjì ó ṣe kíni ó ṣe àtayá alifáàbò orí bíbí ti lọ́wọ́ ń pa àtayá àtàkìyẹ́tò lè la wasalawaatu wasayiba asalaamu aleyna wa ala ibadillah isalihin so àti àsàlátù fún anabi wa sallallahu alayhi wa sallam àsàlátù ibrahimiya lẹ́yìn ìgbà náà ìní àdúrà níbi àtayá tó parí àtàyà ìdí ọjọ́ taarin fẹ́ẹ́ pàtàkì méjì la fẹ́ẹ́ ṣe tó dábàá ti débi sọ̀rọ̀ láti bọ̀rọ̀ níyà ìwòsì tó tó náà ní pé ká tó dìde dídìde wa tá a wá dìde nígbà tá a bá dìde tán lóòrò látọ̀ sí Allahu Akbar láti bọ̀wọ́ sókè àwọn èèyàn dídìde yòókù bàbá ti ń bọ̀ láwọn ti Allahu Akbar tó nígbà tá a bá wá parí òun wa tán a sọ pé asalaamu wa rahmatulah asalaamu wa rahmatulah gbólóhùn tá a bá sọ pé asalaamu aleykum irun ti parí tọ́ba yìí ti lẹ́yìn ìgbà náà ni tó wá irun yẹn ti dúró o ti lálàáfíà kó tó ti wàrà amadu-láì ló ti tó irun yẹn ti lálàáfíà ṣùgbọ́n kò tó asalaamu aleykum wa rahmatulah asalaamu aleykum wa rahmatulah bí ìmáàmù ti wí bẹ́ẹ̀ náà ni èrò ẹ̀yìn náà wí ìwọ̀nba tí a wí ìtọ́lọ́njẹ́ tí ó wúlò fún wa wọlá àti wọlá àánú rẹ̀ níta ti bẹ̀rẹ̀ náà ni pé anabi sallallahu alaihi wasallam hadithi jibril ọ̀sọ̀ yìí pé wọ́n ti fi inú sọ̀lá ọgbọ́dọ̀ jẹun tí ó gbẹnu dúró irun yẹn àmọ́ bó ṣe rí àmọ́ bá a ṣe dé àfi ká ṣe níbàámu sí bí ẹni tó lẹ̀sìn bó ṣe mú wa anabi sallallahu alaihi wasallam gan oúnjẹ kọ̀mọ́ ń pa àrùn àtìgbà tó lọ́n tó wá pè lọ sí òkè tó gbé lọ tó lọ́n wá ṣe ìrún lọ́rùn fún un ńgbọ́ ọlọ́run tún ṣe fún lọ́yìn ẹ̀ràn tó tó dórí ilẹ̀ tán kọ́ bí ó ṣe ti àgbà tí jùbìlì tó wá bá lásìkò ayé là lọ́jọ́ àkọ́kọ́ lọ́wọ́ á kí irun hàn ẹ̀yẹn ṣe kí rè ó tún wá ń jọ́ kejì ó tún wá kí hàn ẹ̀ẹ́mẹ́jì lọ́wọ́ alẹ́ ìsàlá tó sàrà ọwá ní ìbẹ̀rẹ̀ àsìkò ojú àkọ́kọ́ ọwá ní ìparí àsìkò òun kọ̀ọ̀kan lákọ̀ọ́kọ́ nìkan lọ́jọ́ kí àsìkò kan wá lánàá náà ló tún wá yẹ́n bùtù wàlúù àdìsí ànábì ọ̀sán láàrin tòtí ọlọ́sàn sálàm gan ọmọ wútí àtìgbà tí ìwé tó wà kọ̀ irú èyí ti pé lórí ànábì sálàm bó ti bẹ̀rẹ̀ látòrí àwọn ànábì ọlọ́run tó ṣáájú náà ni ṣùgbọ́n ìṣe ti bó ni wọ́n ti ń ṣe ńlọ yàtọ̀ síra wọn ànábì ibrahim alayhi salatu wa salam ó sọ pé àwọn ọmọ mi àtàwọn ọmọ ọmọ mi mo mú wá síbi níbi ilé rẹ tó jẹ́ lé ọ̀wọ̀ yìí tí o ti kókó ń bẹ tí o ti tí wọ́n jẹ ń bẹ ṣùgbọ́n kí wọ́n lè máa gbẹ̀rù dúró ni ó túmọ̀ pé òun gan fúnra ara rẹ̀ ó ń kírun fọlọ́ inú ọ̀rọ̀ ẹ̀ náà ni pé kúlé iná tọ́lá tí wọ́n ló ti fi wọ́n máa yá yọ wọ́n máa di lílá yọ̀rọ̀ bẹ̀rẹ̀ alẹ́ so anabi zakariya àwọn yẹn wá bá níbi ilé ìjọsìn rẹ̀ tó ẹ kó náà kírun anabi isa aleyhi salatu wa salam wọ́n sọ pé wà á sọ ní bísọ̀lá àti wọ́n zàkà àti má dùmùtò àyà ọlọ́run sàtọ́lẹ̀ fún bí kíni ọmọ kí wọn ànábi yìí sálẹ̀ sọ̀rọ̀ àtọ̀ sálà ní wọ́n pè ní jésù ọlọ́run ní kí wọn ọmọ kí wọn lókùgbà tí bá ti ń bẹ tí bá ti ń bẹ lórí ìtẹ̀mí ànábi ọlọ́run nìyẹn ntẹ́ ti mọ̀ pé inú bẹ inú bẹ nínú inú bẹ nínú ẹ̀sìn wọn ilé ẹ̀ ní ìtẹ̀bọ́ mẹ́ta mí ń ṣe ìdọ́gbọ́n sálùwàlá ni. ìdọ́gbọ́nsálùwàlá ni ìnìtẹ̀bọ́mì nítorí kí wọ́n máa tẹ́ra wọn bọ́mí lójoojúmọ́ kí wọ́n fi máa kírun fọ́lọ́ yóò wà ẹ̀ka péré ara ara ara ara pé ìsìn lọ́n ìtẹ́ pé èyí tí wọ́n ṣe ṣe ìsìn lọ́n pé gbogbo orin ṣe ìsù ìlọ́wọ́ àgbà ní ìjẹun ní ìlú wọ́n sì ń pè ní bàdà bọ̀lọ̀ kò sí ẹni tí ò lẹ́sìn gan èsì ní bá yí ní bá rẹ̀ wọ́n wá sọ di wọ́n wá sọ di ara àjọsìn bọ́lọ̀ ìjọsìn bọ́lọ̀ ni kí ló dé tó ní lè fò kí ló dé tó ní lè dárin kí ló dé tó subhanallah nígbà tí ẹ̀fẹ́ ẹ̀sìn lọ́ọ̀ ni wọ́n á fò òkè ni wọ́n á dárin tí wọ́n tún ní wọ́n máa múra wọn méjì méjì ọgbọ́n àtòbìnrin wọ́n bá múra wọn. tẹ̀rí fi ṣe ìtọ́n ó burú nípa àlámọ̀rí ọmọ ẹ̀dẹ́ ènìyàn tòkọ́lọ́ وما تعبوا فلا فوا ولا ولا نور ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب الله سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين